hello mo kí wa mo kí wa o orúkọ tèmi ò yí padà yèyé dára ko owó yèyé dára kokoko ṣẹlẹ̀ happen happen ṣẹlẹ̀ gómìnà Ondo state ni hmm, gómìnà Akérédolú ìfiyín ṣe yẹ̀yẹ́ ọwọ́ Ọlọ́run á tọ́ yín ṣe ti gbọ́ Ọlọ́run á wa mú yín láradá ẹ nírógun àìsàn bọ ẹ̀yin èèyàn mi ṣe fẹ́ gbọ́ ẹ pé kí ni. Ah, gọ́vùnà akérèdọ́lù síìkì bàjẹ́ bàjẹ́ bá a ṣe gbọ́ ni wọ́n síìkì gan-an ní ní ìyẹn nìkọ́kọ́ ní iṣu o bí o ṣe ń gbọ́ mi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ yorùbá nation ẹ̀rù rí yín bá mi hàn ẹ̀yin yorùbá nation òtítọ́ ni mò ń sọ o kí ló ṣẹlẹ̀ gbẹgẹdẹ ti fẹ́ gbiná o mrs arábìnrin ìyẹn ìyàwó ọ̀gbẹ́ni arákùnrin ìyẹn ìyàwó gọ́vnà Ondo state àkẹ́tì àti side chic bàbá àkẹ́tì gbẹ̀gẹ̀dẹ̀ ti fẹ́ gbiná o wọ́n ní side chic ń wá torí bàbá sick gan you know àdẹ̀mọ́ you know mm-hmm. so should be case anything anything automatically ṣe mọ̀ pé vice wọn ìyẹn deputy wọn ìyẹn ló máa take over ṣé ìwé rí side end ìyẹn àlè bàbá àkẹ́tì wọ́n ló ń tẹ gbogbo bọ́tìn ó ń gbogbo everything báyìí kó lè jẹ dẹ́pútì o èmi ò wá mọ bí ìyẹn ṣe fẹ́ jẹ́ ẹ lọ́rọ̀ kan ṣá ìyẹn tún ní ìyẹn kan ní kókó kókó gangan gangan tó wá wà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ̀yìn èèyàn mi ó ní wípé Mrs eh, arákùnrin ọ̀gbẹ́ni arábìnrin ìyàwó àkẹ́tì the governor of Ondo State mrs betty ti àwọn tilẹ̀ yíbo ìyàwó àkẹ́tì mrs betty ẹ o ti mọ̀ wọ́n yes màámi first lady màámi wọ́n ti wá fọhùn lẹ̀ síta o mo mọ̀ pé ó máa sọ wípé irọ́ ni mò ń pa bẹ́ẹ̀ yẹn o àbí kò yé wàá nírọ́ ni o irọ́ ló máa gbé o kò sí wàhálà jẹ́ kí kí ni mo tẹ̀ sọ ó yá farabalẹ̀ kó gbọ́ gbogbo ẹ̀ láti ẹnu màámi ọ̀gbẹ́ni arábìnrin ìyẹn mrs àkẹ́tì akérèdọ́lù ó ti fi ohun burúkú ránṣẹ́ sí àlè bàbá wa Kérédolú pé má pa mí lọ́kọ lótìtọ́ lọ́kọ òun sí kìyàn sì mọ̀ wọ́n ra tọ́jú ẹ̀ ó ní kọ̀ǹkọ́ṣọ́ orí burúkú kan báyìí ni àlè bàbá àkẹ́tì Akérédolú ń gbé wá fún wọn ó ti fẹ́ fi pò ó lọ́kọ. ṣe ti rí ẹ ní bìlíìfù gbàtẹ́ ìgbàra yín gbọ́ ẹni àkókò káyé tí fẹ́ gbọ́ mọ̀ ó yá ìwọ náà fi ti ara ẹ̀ gbọ́. Nocturnal meetings to become the deputy governor of Ondo State? Look at you. What have you got upstairs to be the deputy governor of Ondo State? Yeah, peradventure, if anything happens to Aketi, Lucky takes over. It is a constitutional thing. But for you to be scheming, for you to be scheming from the word God that this woman is evil, this woman is no good. And it is happening. She has nothing good for you, I warned you. This woman is bloody evil. But I'm warning her for the very last time mm-hmm. to stay away from my husband. Finish. And look, hmm, if you're dealing with an Igbo woman in this kind of situation, I will deal with you mercilessly. You will never forget in your life. For the very last time, Ademosu, whatever you call yourself, stay away from Aketi. Stay away from bringing those, sneaking in those compulsions. Stay away this woman. You won't find it funny with me, oh. You will never find it funny with me. Ew. You are very, very a terrible human being. Ew. Go away. Egbe. And go and enjoy your loot. Woo! It's a finish, it's a finish, it's a finish. Bàbá Àkẹ́tì ti sick seriously báyìí sí. Ẹ fadura ro wọ́n lọ́wọ́ ẹ̀yin ọmọ Ondo State gbogbo le Yorùbá. Ìyẹn kọ́ ni kéèsì. Miss. Mrs. Akérédolú wọ́n ti fi ohun ránṣẹ́ sí àlè ọkọ wọn bóyá ní Adéòsun àbí Adéòsun àbí àmọ́ ìtọpẹ bẹ́ẹ̀ wọ́n ní ẹyẹ gbé kọǹkọṣán ọbú wá Mrs. <clears throat> side end ẹ gbọ́ ni wọ́n ní ẹ má tra ìyẹ̀pẹ̀ láwọn ọmọ yíbo ọsí gíní ọsí gíní. ní kó o má try ẹ̀ side ẹ̀ ó ní kó o má fuck up kó o má try fuck up ẹ̀ dé ọ̀dọ̀ òun ọmọ yíbò ipe òun àwọn ọmọ yibo wọn kọjá ẹ̀ ṣe ti gbọ́ wà ti kó. ó lẹ́tìkẹ́ ṣe wá fẹ́ gbọ́ paríparí ẹ̀ finishi finishi ṣé ẹ rí táìmù ìgbà tí bàbá tí wọ́n fi gbé kinní yẹn tí media houses tó fi gbé ní pé bàbá Akérédolú gọ́vnà Ondo State ti sọ wípé àwọn ẹni ọmọ ẹni Yorùbá nation kankan kankan tí wọ́n bá rí l'Ondo State pé kí wọ́n gbé àwọn òfin rí wà láìtẹ̀lẹ̀ sí mọ́bìlẹ̀ nígbà tí mo ṣe findings iṣẹ́ yẹn bàbá kọ́ ló ṣiṣẹ́ yẹn Akérédolú kọ́ ló ṣe é as a matter of fact Akérédolú governor sick terribly àwọn ọmọ Tinubu olùlẹ àwọn ni wọ́n sneaking tí wọ́n fọwọ́ kan wọ níbẹ̀ tí wọ́n ṣiṣẹ́ yẹn àwọn ni wọ́n rọdọ yẹn Akérédolú ò mọ̀ kankan pa ẹ Akérédolú governor Ondo state ẹ mọ̀ mi kankan mi máa sọ bó jẹ́ pé mo mọ̀ náà ni pé àwọn ni wọ́n ṣe pé kinní kan tí bá ṣe findings mi wọ́n ní Akérédolú sick gan wọ́n sick badly gbogbo nǹkan tó kan yẹn àwọn ọmọ Tinubu ló ṣiṣẹ́ yẹn ní Ondo state o ẹ ti mọṣẹ́ ọwọ́ wọn àwọn ni wọ́n ju kinní yẹn sí gbòòrò <sighs> tí wá ń lẹ́tìkẹ o ọ̀rọ̀ Yorùbá nìṣọ́ tí wá ń yanjú ọ̀dà ah! hmm, <laughs> kí ni kókó báyìí ó dẹ̀ pé ọ̀rọ̀ Yorùbá nìṣọ́ yìí ẹ̀ kò yẹ ẹ̀ jẹ́ kó yẹ ẹ̀ ah, àtẹ́ million donation senator governor senator warrior senator leader senator ah leader eh eh leader a ti parí ìjà à ń reunite àwọn ọmọ yorùbá káàkiri gbogbo ilẹ̀ yorùbá àṣọwó ló bá dé àṣà wọn ni wọ́n fọ́ yorùbá nation eh lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àṣírí tú ẹ gọ́vnà ẹ ẹ ẹ gbìgbì mílíọ̀nù o tẹ́tẹ̀ mílíọ̀nù ten million Tinubu sọ́dọ̀ wọn àtàwọn ìyá gbogbo wọn la rí ń bẹ́ẹ̀ ṣó yí ẹ kò lè yí ẹ ò lè mú one plus one ó ti dí báraka nígbà tí wọ́n ti fẹ́ ọ̀tọ̀ parí iṣẹ́ ẹ̀kọ́ tó ń ṣe nu yorùbá nation ti mú yorùbá nation ti finish so wọ́n bìlí ipò lọ́kàn wọn ti finish so everything everything ó dẹ̀ pé kò yẹ yín bó ṣe ń lọ tó bá fẹ́ mọ̀ àsìkò tá a wà yìí ọlọ́run ń tú àwọn àṣírí ṣùgbọ́n tó bá ẹ̀sìpẹ̀tì pé bí bí irú dára ta máa sọ ta máa máa spẹ̀lẹ̀ abcd ẹni tó bá níbi ìlò lè relate bọ̀ ó simple pọ́sù yẹn simple láti mú mọ́ra wọn tó máa connect ìbàjẹ́ ìwọ kan ṣe kinní yẹn sínétọ̀ mínísítà lọ́ńṣìn ten million Tinubu Kasagboa peace everything ká palu ó ga gangan lórí yorùbá nation ìyàwó àdúrà lẹ́gò alẹ́gò ó dí bá mi kọ kọ́mẹ́ǹtì sísàlẹ̀ síbẹ̀ kí ló fíl na so.